الرحمن الرحيم مالك يوم الدين اللهم لك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا ولك الحمد إذا رضيت ولك الحمد على كل حال اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أن يوم السبت أجتي أمن لي على إنوبة نقا وآي القرآن تفسير كلام رب العزة والجلال إكا مسيا وآية سورة بتيا ونان سورة البقرة آية 103 وناني الدرو أعوذ بالله من الشيطان الرجيم آية التالي الواني <clears throat> يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم آية مجيجي هناني أشتسكي عادا دنبا وبعد لوراتني بإذن الله تعالى آية ألقكه ona ni aya 104 ọgọrọm kachasị mere nye anyị n'agba amanu nye anyị olugbogbo nye anyị Allah. ya anyị yọọ ha na-adị n'ama n'ụlọ ẹ̀yin onígbàgbọ́ kẹ́ bá ṣe mọ̀ ìpè irúpè yìí ó pọ̀ nínú alukur'an tí olúwa ti fi dá àwọn mùmíní òdodo sàlẹ́sà ọ̀tọ̀ tó bá fẹ́ pàṣẹ kan àbọ̀ fẹ́ kọ́ nǹkan kan orinlẹ̀ nínú ọ̀rọ̀ kan náà sọ̀hábà abdullahi ibn mas'ud oúnjẹ bá ti gbọ́ tọ́lọ́wọ́n bá ní yá àyúwọ̀ lẹ́bínà àmánú ẹ̀yin mọ̀mí ní òdodo kílẹ̀ ṣe arọ́rù sàmùàkùn kẹ̀yà tẹ́ etí yín o nínú kọjá pọ́lọ́wọ́n ọba fẹ́ pàṣẹ kankan tẹ̀yẹ kẹ́ máa ṣe àbúfẹ́ kọ̀ fún yín jìnnà sí jìnnà sí kan tẹ̀yẹ kẹ́ sí gbogbo wa mùsùlùmí òdodo tó bá ti gbọ́ ya ayyuhalladhina amanu ìtẹ́tí rẹ̀ yóò tún yàtọ̀ omi ń bẹ inú al-Qur'an tí ó jẹ́ ìpè gbogbogbò àti mùsùlùmí àti ẹni tí èsì mùsùlùmí àti onígbàgbọ́ òdodo àti ẹni tí èso onígbàgbọ́ gẹ́gẹ́ bí ya ayyuhannas. irú eléyìí ẹ̀yin ọmọ ènìyàn gbogbo ti ń jọmọ ènìyàn òun náà ń bẹ láwọn àyè oríṣiríṣi nínú alukur'an nígbà míì ìpè yìí àdarí sí ẹnìkan kódà ń jọmọ olúwa ní yá àyùwà nàbíyù yá àyùwà rọ̀ṣúl àdá nàbí pè é. àpè lànàbì àpè lójíṣẹ́ tó bá fẹ́ pàṣẹ kan tó ṣe pé nàmbà wán ẹni tí àṣẹ yẹn tó darí sí òun náà lànàbì kó tó kan àlùmọ̀ rẹ̀ ó tẹ̀lé pé irú eléyìí nínú alukur'an kìí ṣe àlẹ́bọ̀rọ̀tù yọ̀múmi aláfòrò lábí kòsó sí asábàbí nígbà míì sábàbí kan lè fà tí ó ṣẹlẹ̀ tí ọba Allah tí ó sì darí ọ̀rọ̀ yẹn sí ẹni tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sí àmọ́ kìí ṣe torí ẹnìkan kó lè jẹ ìdájọ́ fún gbogbo àlèhùn mọ̀ni. níjọ́ míì ọba Allah ó lè darí ọ̀rọ̀ sáà nàbì ṣùgbọ́n àlèhùn mọ̀ lápapọ̀ ni ẹ̀wọ̀rù ya ayọ́ nàbí ìdá tọ̀lákùtùmù nìsá fatọ́lékóhùnà lè àìdàtìhìn ọlọ́ni mo pe ìwé ànábì tẹ́ bá kọ obìnrin yìí bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ó pé méjì lọ́dọ̀ àwọn onímọ̀ ànábì tọ́lọ́ wọn bá darí tó darí ọ̀rọ̀ sí i ǹjẹ́ ànábì kọ ìyàwó ẹ̀ àbí ọkọ ìyàwó ẹ̀ ọ̀rọ̀ náà kìí ṣe ní tó dájú lọ́dọ̀ àwọn olùmọ̀ bẹ́ẹ̀ni wọn sani ó dà kó kọ́ lágbájá gẹ́gẹ́ bíi Hafsa kò kọ́ lóòótọ́ àwọn kankan ṣẹlẹ̀ àwọn kìí ṣe pa nàbí kọ́yàwó síbẹ̀síbẹ̀ olúwa ni yá ayíwá nàbí yóò idha tallaqtum bí ẹni pé ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà ti ní idha tallaqtum ní sáà. fatalliquhunna li'iddatihin ìdájọ́ tó wáyé kó bá tẹ bá kọyàwó yín lẹ ẹjẹ kó jásìkò tí wọ́n ń ṣe yẹn pé tán mara wa ahsul 'idda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ká ti lọ ya amanu tó bá fi wá nínú quran ó tún dásà lẹ́sà lọ́tọ̀ kó ìtanijí fún gbogbo mùmí ní òdodo irú ẹ̀ pọ̀ nínú alukur'an irú ẹ̀ pọ̀ ẹ̀ṣá ìpèsè ní látọ̀dọ̀ ọlọ́run ẹ̀ṣá ìpèsè olúwa ni ẹ̀yin mùmí ní òdodo gbólóhùn yìí èyí fi pé àwọn mùmí ní òdodo ni tí yẹn bá wà láwùjọ tó bá fẹ́ pe àwọn èèyàn afúfẹ́ àdírẹ́sì wọn ẹ máa wo lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn àìmọ̀ tó máa ń ṣe kútúbà ẹ rí i pé kódà ní ìjókòó ti wà yìí náà ẹ rí i pé gbà míì èèyàn sọ pé màáṣọ́rọ́ al-muslimin màáṣọ́rọ́ al-mu'minin ibadallah ṣẹ́ni gbogbo lóhùn yìí èèyàn gbọ́dọ̀ máa wí àfikọ́ dáyàn lójú wípé àwọn tí wọ́n gbọ́rọ̀ yìí àbáwọn tí yàn án àdírẹ́sì àwọn ẹlẹ́sìn ntọ́hàn sí yàn o àwọn mùmíní òdodo ni àtàwọn ẹlẹ́sìn ọlọ́run ṣùgbọ́n tó bá jẹ́ pé irú ààyè tó ṣe pé amúlùmálà ni ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ èèyàn gbọ́dọ̀ wí pé ayuhan nas ayuwa nas ẹ̀yọ́ mi ènìyàn ṣùgbọ́n tó bá ṣe páwọn ẹ̀rí kan lọ bá dé gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá muhammad alayhi salatu wa salam ntí ẹ bá rẹ̀ ní tó dún ní mọ́mọ́sálásí fashhadu lahu bil ẹ jẹ́rìí pé mùmínì òdodo ni àbẹ́ni tó ṣe pé yìí ní sùúrù látàsí kó ìrùn kan sí ìrùn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àtàwọn ìròyìn míì tó ṣe wípé ọwá nínú an àbínú suna tí yóò fi jẹ́rìí pé ẹni òdodo lélẹ́yìí ìyẹn fi máa address pẹ̀lú àwọn gbólóhùn yìí ibadallah ayu almu'minun ẹ̀yin mùmínì òdodo ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí pé orúkọ yìí kéèyàn fi pèèyàn ya ayyuhal ladhina amanu kò sì ṣe kò nítumọ̀ tíyẹn bá ń pẹ̀lú ẹ̀ ẹ̀ dáhùn ní kàwọn náà wúrú àwọn àṣà yìí kò nítumọ̀ níwájú ọlọ́run kì í ṣe pé tó ní tó àwọn àṣà tí ò níbàámu pẹ̀lú ẹ̀sìn ọlọ́run tó bá ṣe kó orí bẹ́ńbẹ́ àwọn sàábé ni ọba ti kọ́kọ́ dáhùn kìíní náà nítorí káyàn èèyàn bá gbọ́rú pé yìí òun ni kéèyàn tají pé káì àṣẹ ọlọ́run ọba ló fẹ́ wáyé yá ìwọ lẹ́bí na àmàn ọba dáhùn ọba àmọ́ dáhùn ǹjẹ́ èèyàn jẹ́ mùmí ní òdodo al-amru yarji' ilà al-afrad ó kálukú mọ́ rẹ̀ balil insanu ala nafsihi basira ó kálukú mọ́ nù ẹ̀ ọba Allah ó sì má ju ara rẹ̀ lọ. tọ́ olùwà ní yá ayé alladhina amanu òun pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo láàrin yìí àwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ́wọ́n bá ń bá wí nígbà tálùkùránì sọ̀kalẹ̀ wọn náà làwọn sáadé orúkọ yìí yóò máa wá bẹ fún gbogbo ẹni tó jẹ́ onígbàgbọ́ òdodo tálùkìyàmọ̀ ọlọ́run èdè torí pé tíra gbẹ̀yìn yé tíra gbẹ̀yìn yé tí ó sì máa ṣe déédéé gbogbo ìgbà gbogbo àsìkò òfìjẹ́pàṣẹ yìí dòní. yàyọ alẹ́lẹ́nà amánú ọkọ̀ gbogbo mùmí ní òdodo sínú títí tálkìyàmọ̀ ọlọ́run èdè yà ayọ alẹ́lẹ́nà amánú ọlọ́run pé gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo látẹ̀kúlù rọ́ọ̀ìnà olùwà ní ẹ má máa yìí má kí ni tó máa rọ́ọ̀ìnà gbólóhùn yìí ìtumọ̀ rẹ̀ ni pé. tẹ́tíkọ́ gbọ́ bọ́ ilésìn sí wa ó ṣe ọlọ́run alọ́rọ̀ torí pé àwọn sàádé àwọn náà máa àdírẹ́sì ànábì pẹ̀lú gbólóhùn tí wọ́n fẹ́ bá ànábì sọ pé rọ́ọ̀ìnà tẹ́tíkọ́ gbọ́ wa ẹ̀rí pa àti sọ gbólóhùn yìí náà nísìn abdullahi ibn mas'ud oní idha sami'tum ya ayyuhal ladhina amanu fil qur'an far'u ma'akum ẹ̀ tẹ́tí gbọ́ èdè yìí òde tó clear ni nínú èdè lábáwá èdè tó clear ni ṣùgbọ́n gbólóhùn yìí lọ́dún ìyẹ̀wò di nínú èdè tiwọn gbólóhùn rọ́ọ̀rìnà yìí èbù ni àbùkù ni lóòótọ́ lọ́mọ ẹlẹ́dùn yẹn sọ pé ìgbà tí yẹn fẹ́ fi bú yàn ìpè okú létí ò fi gbọ́rọ̀ òun náà máa sọ báwọn alẹ́ tí má gbọ́rọ̀ ọ̀tẹ́ ti gbọ́ ìgbà tó wá di pé àwọn sábẹ́ máa wí pé yá ọ̀sán òṣìṣẹ́ alọ́rọ̀ tá a fẹ́ sọ tẹ́tí kọ́ gbọ́ wa kúlùmù sọ máa wá ń lónìí rọ́ọ̀ìnà àwọn èèyàn orí wa gbọ́ gbólóhùn yìí pé àwọn sábẹ́ máa wí wọ́n kà táàpù ẹ̀ ní gẹ́ẹ́ torí pé tùmọ̀tọ̀ ló ti lọ́dọ̀ tiwọn wọn mọ àwọn àdìpé tó máa wá sọ́dọ̀ ànábì ní Madina wọn abẹrẹ sí lò ní wọn wá wí tó ń wá rí ẹ̀rín pé ya Rasulullah rọ iná wọn ti mọ pé àwọn àwọn ń sẹkẹ ìbú àwọn ń ṣe ìsáà sójúṣẹ ńlá Muhammadu ni alayhi salatu wa salam òun lọ fà bẹnu àwọn sọhábà tó gbọ́ wípé wọ́n ń wíwó lóyìn ó sì gan rẹ̀ òun ti wá mọ àsàràrò èdè wọn ní tí wọ́n gbà lérò tí wọ́n fi nǹkan yìí wọ́n fi ń tàbùkù ń ṣe ọlọ́run òun náà ni Sa'd ibn Mu'adh radiyallahu ta'ala anhu ọ̀padà dìde lórí ọ̀rọ̀ yìí ó ń ti má tún gbọ́ tẹ bá wí gbólóhùn yìí ní sùpànàbì ẹ̀ka àbùkù òun ọ̀pẹ ẹni tó bá wí bẹ́ẹ̀ ọrùn rẹ̀ yọ sọ̀kalẹ̀ lórí a torí pé nọ́mbà wí tán wọ́n rẹ̀rìn nítòsí fà ni pé wọ́n fẹ́ máa yẹ̀yẹ́ ànábì tẹ́lẹ̀ wọ́n fẹ́ tàbùkù ànábì tẹ́lẹ̀ wọ́n padà wọ́n sọ láàrin ara wọn pé àwọn akọ́là kún wí àwọn nàná wí láàrin ara wọn rọ́ọ̀yìnà wọn wí bẹ́ẹ̀ pé bí wọ́n dọ́dọ̀ rẹ̀ ń tẹ́ máa wí nù pé yàrá rọ́ọ̀yìnà. torí pé wọ́n mọ̀ pé etí gbólóhùn yìí túmọ̀ sí lọ́dọ̀ ọ̀tá wọn èébú àtàbùkù ni. ìgbà tó wá di pé nǹkan yìí ọ̀fẹ́ máa ṣẹlẹ̀ ọlọ́run bá pa ọmọ mi ní láṣẹ. ìpè la taqulu ra'ina ẹ má wí gbólóhùn yìí má wa qulu unzurna wasma'u ẹ bá wá fẹ́ wí ẹ má lo gbólóhùn yìí ẹ má lo eléyìí má ẹ máa wí ǹdúrúná ǹdúrúná yìí yẹn ni pé wọ́n ṣe ọlọ́run alọ́rọ̀ wò wá gbọ́ wá tẹ́tí farabalẹ̀ ń ṣe ọlọ́run kò gbọ́ wá. ẹ wo èròǹgbà wọn àwọn sábẹ́ òní gbogbo àdìsọ́kàn burúkú yìí wọn ò lérògbà burúkú yìí ṣùgbọ́n ó ti ń túmọ̀ sí nǹkan míì lọ́dọ̀ àwọn ẹlòmíì kọ́dà àwọn ìṣe mùmíní àwọn ìpìlẹ̀ kan ọ̀jọ̀mọ́ eléyìí lábẹ́ ẹ̀sìn níbi ìmọ̀ ẹ̀sìn gbólóhùn nígbà míì ó lè máa bẹ tó ṣe pé èròǹgbé yẹn ọ̀tọ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ tí wọ́n ń lo nǹkan yẹn fún nǹkan tí ò dáa ni èèyàn gbọ́dọ̀ jìnnà sí ìwé ń bẹ dáadáa nínú àwọn èdè kódà ó lè wà nínú èdè Yorùbá tó ṣe pé ìpìlẹ̀ gbólóhùn yìí ibi tó ti wá ibi tí ò darí òun ló mú apá kan àwọn olùmọ̀ àkòrí kan bẹ lábẹ́ sí wọ́n pè ní mọ́jámù almanahi alafuriya. Al àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ jáde tí ọba mu ká máa sọ ní gbólóhùn jáde kọ́dà kan láwọn ọ̀gbá lérò kọ́ láwọn ọ̀gbá lérò gbogbo gbólóhùn téèyàn bá ti ń sọ jáde tó bá ṣe pé ìtumọ̀ ó lè mú ìtumọ̀ míì wá tí mi ó sì dá nínú ìtumọ̀ yìí ìpìlẹ̀ nínú ṣẹ̀ríà ni pé kéèyàn jìnnà sí òun ló bí àwọn gbìyànjú kan tẹ̀bárì kọ́dà nínú èdè wa yìí táwọn olùmọ̀ká bá ní gbólóhùn yìí àwọn tí ń lò òun náà làwọn báyìí ní tí wọ́n sì ń lò fún òun náà nìkan báyìí ẹ má lò mọ́ nínú ẹ̀sìn ẹ yí gbólóhùn yìí padà ó pélé yìí náà ó tún nílò àwọn àkíyèsí kan irú àwọn àkíyèsí wo tó bá ṣe pé gbólóhùn yìí bóyá ìpìlẹ̀ rẹ̀ ò dáa nítòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn máa ń máa kò sí ẹni tó mọ̀ pé níbi tí nǹkan yìí ti wá nípìnlẹ̀ rẹ̀ débi pé bóyá tẹnìkan bá tiẹ̀ ní ó ṣègbìyànjú ọwọ́ awú ìpìlẹ̀ gbólóhùn yìí jáde pé gbólóhùn yìí ó ní jọ̀hún jọ̀hún jọ̀hún jọ̀hún jọ́ tán kọ́kọ́ lò àwọn tó kọ́kọ́ lò tí wọ́n lò sí ni èròǹgbà àwọn sì ni ẹ má jà lò mọ́ àwọn èèyàn kan ó jà níyàn pé gbólóhùn ti rí gbogbo tó irọ́ ni kò sí gbólóhùn yìí ń túmọ̀ sí i kọjọ máa tó ń sọ yìí irú eléyìí kò lẹ́tọ̀ kéèyàn ó máa tú irú gbólóhùn báyìí jáde kéèyàn wò nísìn kó ní ìjòkó ẹ̀mí mà sọ pé mo fẹ́ jòkó mọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ máa ní kí ló dé tó ní torí pé yìí ti ń jẹ́ jòkó lánàá èrè kan ni èrè òun bí tí wọ́n bá gbé sí náà ni wọ́n gbé sí tó bá jẹ pé kinní kan so wọn á fi náà fi sọ pé mo fẹ́ jòkó wọ́n náà bí tí wọ́n bá ní tí yẹn bá jòkó bí yẹn ó sá wí kinní yẹn lọ mọ́ra wọn àwọn yẹn bá ní ah mo lò sí rí ilé dákun máa lọ jòkó táwọn èèyàn ti ń sọ tipẹ́tipẹ́ tó ṣe pé kò sẹ́ni tó ṣe irú nǹkan tó ṣe pé ó wà dìnnáìbù àwọn yóò takò yẹn nọ nọ nọ irú eléyìí kò lẹ́tọ̀ kí yẹn wú nǹkan yẹn jáde àmọ́ èyí tó ṣe pé bóyá àwọn ìran tí wọ́n ń lo gbólóhùn yìí àbáwọn kálíbà tá ń lò wọ́n sì ń lò lè jáwọn ẹlẹ́bọ ó lè jáwọn olóòṣà ó lè jáwọn aláìlẹ́kọ̀ọ́ ó lè jẹ́ pé èròǹgbà kan làwọn ń gbà lérò pẹ̀lú ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ sá fún kó jìnnà sí i kákèsí sì wà lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ pé ẹ wá ọ̀rẹ́ ṣọ́ra o àwa ń wí kínní yìí àwọn ẹni yìí náà ń wí nǹkan yìí ṣùgbọ́n táwọn gbà lérò ni ẹlẹ́kẹta lábẹ́ àwọn usul tó jọ mọ́ kéèyàn máa lo àwọn alfáàb àwọn òun ni kọjá pé gbólóhùn tíṣẹ̀ rí àpè nǹkan káwá rí wípé èdè kan àbíjọ kan àbíran kan àwọn náà ń wí gbólóhùn yìí àmọ́tọ̀ ní káwọn ń pè gẹ́gẹ́ bí àpẹẹrẹ kẹlímà hajj alhajju kẹlímàtún shar'iyatun asila gbólóhùn hajj ìbádà kan ní tó gbajúmọ̀ àbíká ní zaka àbíká ní sọlá àbíká ní siyam àbí ká ní wòdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí masjid masjid àtàwọn gbólóhùn tí sẹ̀ríà mú wá tó sì ní ìtumọ̀ tó gba lérò káwárí páwọn kan náà níyò wọ́n lédè tiwọn ní táwọn wọ́n ń pè bẹ́ẹ̀ ìka ọ̀dà ni ṣérùn kan yìí padà ni abadan láìláì bal na'tazu bima warada. من الألفاظ الشرعية ìtọ́wá nínú ṣẹ̀ríà yìí nípìnlẹ̀ àdótì nípìnlẹ̀ ẹ̀yin lẹ́ mo sì tẹ́ gbàlérò àmọ́ ṣẹ̀ríà ti wà ìtọ́gbàlérò ní pẹ̀lú àwọn gbólóhùn yìí masjidu òun náà ní bukaatun yusalla fiha lil mùsùlùmí àyè táwọn mùsùlùmí ti jọ́sìn ní ya'buduna rabbahum wọ́n ń sin ọlọ́wọ́n ọba wọn bẹ́ẹ̀ wọ́n gbé àmọ́ ẹ̀yin ọba máa pé nǹkan mí ní májídù ẹ̀yin lẹ́ mọ̀ òṣì tó bá yín èèyàn kan falmuslimu ya'taz nínú àwọn òṣùlù tó ní ṣe pẹ̀lú àwọn almanahi alafuriya àwọn gbólóhùn tí ọ̀dà tí sẹ̀ríà bá fi gbé nǹkan wá tí sẹ̀ríà ọ̀nà ẹ̀jẹ̀ kì í torí pé hadha wahyu min Allah tó máa ń wí àbí wọ́n fi nǹkan míì wọ́n fi ń ba nǹkan yẹn jẹ́ kìló kan mùsùlùmí ọmọ ṣèkí ni wọ́n máa ní àtìgáàlì yóò máa gbà yìí yóò máa gbẹ̀yẹ pẹ̀lú àwọn gbólóhùn yìí yóò sì máa wí ìpè hadha wal haqq wa hadha wal èyí tó jẹ́ déèrè tó correct òun lélẹ́yìí níta ti lọ. àwọn yahudi wọn padà ń fi nǹkan yìí tọ́mọdọ́dọ́ ànábì wọn ni ráyìnà wọn wà ní ẹni kàkàkà wọn ni ẹ̀yin mọ̀ ní ẹ má wí rẹ̀ mọ́ ọ̀wù síwọ́lọ́wọ́ mi bẹ tó lè dípò torí pé wọ́n jọ ń gbé pọ̀ ní ní Madina wọ́n jọ mix tí wọ́n sì ní àwọn aburú wọn àwọn yahudi náà là ń bá bọ̀ láti ń bọ̀rọ̀ olùwàwá ni wọ́kúlù ńlọ́rùnà istek ẹ̀ máa wí gbólóhùn yìí tí bá ti dọ́dọ̀ ànábì pé yà rọ̀sùlọ́lá ńlọ́rùnà afẹ́ sọ̀rọ̀ oṣù ọlọ́run afẹ́ báyìí sọ̀rọ̀ ẹ̀rọ agbọ́rọ̀ tá a fẹ́ sọ ẹ̀wò ẹ̀wò wọ́sùmàrù bí kí a sọ pé ẹ gbọ́ láàrin ara yín náà ismaani gbọ́mi ńlọ́rùnì ẹ̀ ńlọ́rùnì gbọ́mi ẹ̀ máa wí gbólóhùn yìí ọlọ́wọ́n ni walil kafirina adhabun alim ẹ̀rọ àwọn kẹfìrí ìyá ẹlẹ́ta ìlérò ń bẹ fún wọn àwọn tán fẹ̀sìn ọlọ́wọ́n bá ṣe yẹ̀yẹ́ wọ́n fà nábì ṣe yẹ̀yẹ́ nínú àwọn àyà tó rìn lẹ̀ ọlọ́mọkẹ́ àìmọ̀yẹ̀rú ẹ̀ ipò àwọn Yahudi àwọn ahlul kitab àní ni wọn ọ̀tá ọlọ́wọ́n bá ni wọn olúwa ni walil kafirina adáàbùnálì àwọn aláìgbàgbọ́ yìí ìyá ẹlẹ́ta ìlérò ń bẹ fún wọn pẹ̀lú gbogbo nǹkan dánwò yìí wọ́n tún fún iṣẹ́ ọlọ́run ọba ṣe yẹ hádà kúfọ̀ hádà kúfọ̀ ìfẹ̀sìn ọlọ́run ọba ṣe yẹ ìfànàbí ṣe àwọn ṣàáhírú dín ìpìlẹ̀ ẹ̀sìn olùwàní máa yà wá dùn lẹ́dínà káfàrú min ahlil kitabi. ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم الواني ما يود الذين كفروا إرعوا كذي كيدوا موا وفبه وقل يا بيه tẹ̀m̀bẹ̀lẹ̀kún bẹ̀lẹ̀ mi wọn min ahlil kitab wọn ò bá já wọn sáńpẹ̀rẹ̀ àwọn ní ahlil kitab ẹ̀wọ̀n tó lù wá fi bẹ̀rẹ̀ máa yà wá dolóyàdé iná káfárú àwọn kèfèrí wọ̀nyí ìran wọn wá ní ibẹ̀ nínú wọn min ahlil kitab walal mushriki àwọn ẹlẹ́bọ̀n bẹ́ẹ̀ nù wọn bí máa ná ismul kufr ya'ummuhum jami'a kẹfìrí kó gbogbo wọn sínú alul kitab wal mushrikin ọ̀rọ̀ ni àti kíní kejì wọn torí pé gbogbo wọn ní àwọn sàádé witness anabi wa nabi sasala bẹ́yìn àdúhóri yìí anabi náà bẹ̀ láàrin wọn bẹ́ẹ̀ sí ń wò wọ́n yìí máa yà wá dé wọn ò fẹ́ bẹ́ẹ̀ máa yà wá dùn kò dùn mọ́ wọn táyà mi bá tún sọ̀ọ́ táwọn mùmíní zadatihum ìmánà tẹ́mi wọ́n tún alhamdulillah ẹ̀sìn ọlọ́run ọba tún dé àyà inú ọmọ bí wọn ni bí wọ́n ṣe ń pẹ́ ṣe ń péjọ lórí ẹ̀sìn tí gbìyànjú ń lọ tí ìpèpè ẹ̀sìn òdodo ń fọ́n káyì bí wọ́n ṣe ń ṣe inú wọn bàjẹ́ ni inú wọn bàjẹ́ ni ọ̀tẹ̀ ọ̀rọ̀ ni mọ́ ẹ̀yà wà ìṣesí wọn rèé. الذين كفروا من أهل الكتاب ولا المشركين قد عويفك أن ينزل عليكم من خير من ربكم قولي كانت السقال لا تدعون أريوني السقال هنا آية القرآن التي تتلى على مسامعهم آية مواتنا ليقفوا آية كانت تنصر تشكو تهم من نبات قروا ìpayà tún sọ báyìí wọn ò tún péjọ kí ni ọlọ́run ọba wa tún fẹ́ kí ni ká tún ṣe kí ni ká tún jìnà sí záadá tí wọn yí máa ná ìmánì wọn tún lékún ni ìmánì wọn lékún ni ibẹ̀ nínú àwọn kèfèrí àbàjẹ́ alùkìtàbí ni àwọn ẹlẹ́bọ ni àwọn mọ̀nàfìkì ni ọkàn wọn á omi lè tún sọ ibi táwọn eléyìí ti ń lékún ní ìmánì bí ó sì sì máa lọ tálkì àmọ́ ọlọ́run èdè nù ẹni rí mu mi ní tó ń bá tún gbọ́ ẹ̀sìn tó tún gbọ́ mọ̀nà ọkàn rẹ̀ ó tún túká àtẹ̀sìn ẹni bí ìrìn ó tún bàjẹ́ pẹ̀lú ọ tún gbé mi dé ọ sọ mi ẹ̀rí ọ ní kìnnì kan àní àwọn eléyìí bọ́n ní nǹkan rí bẹ́ni bẹ́lẹ̀ yẹ́sítẹ́pṣẹ̀ ìdáhùn yẹ́sítẹ́pṣẹ̀ róòdù táwọn eléyìí gbà róòdù náà ìbànújẹ́ ẹ̀mí ọ̀tẹ̀ ọ̀tẹ̀bẹ̀lẹ̀kún ìdàrú ẹ̀mí ìdàrú ọkàn yóò sì máa ṣẹlẹ̀ sáwọn apá kejì olúwa fi ní wọn fẹ́ bẹ́ẹ̀ o gbogbo àwọn àyà tí ń sọ̀kalẹ̀ sáà nábì tí wọ́n ń kọ́ ọ́lẹ̀ yìí nàbí òní ọ̀yá àwọn kátàbá tó lè wáhà yìí zẹ́ẹ̀dì mi ní sábẹ̀ àbí tí wọ́n máa fọn kápẹ́ àyà mi ti tún sọ o àwọn sàbí tó bá ti sọ báyìí wọ́n máa pè ń ṣọlọ àyà tí ń sọ̀kalẹ̀ sáà nábì kọ́lá lómi ò bá pàdé wa pé kìnnì kan sáyà mi ò sọ tí ò bá ráyè wá bí jòkó sáyà tuntun kan èyí tí sọ orí tí ń sọkalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ni orí wo ló tó al-Qur'an ẹ̀wọ́ bọ́lá ọba ṣe wí ayunazzala alaykum min khairin min rabbikum ṣé n tún wọ́n wá fẹ́ ni olùwà ni wallahu yakhtassu bi rahmatihi man yasha ọ̀ ẹ̀ ẹ̀ tó bá wọ́ ọlọ́run ọba ní sàlẹ́sà pẹ̀lú kẹ́ẹ̀ ẹ̀yin mọ̀mìnà yìí ti sórí rẹ̀ ni yakhtassu bi rahmatihi man yasha ẹ̀tọ́ bá wù Allah ní ọ́sítà lẹ́sítà pẹ̀lú kẹ́ ìdán wallahu dhul fadli al-azim ọlá tó ga jù ọlá tó tóbi ọlọ́ọ̀bá ló ní yakhtassu bi rahmatihi man yasha ẹ̀tọ́ bá sà lẹ́sà ẹnìkan ò lè sọ pé ọ́sítà àwọn mọ̀mìnà òun náà ni ẹ̀sà nínú ẹ̀sà tó sa òjíṣẹ́ ńlá Muhammad lẹ́ni tí ọmọ wáyé ọmọ sọ̀kalẹ̀ nínú súnà ọlọ́run láàrin àwọn kan yóò sọ àwọn kan lẹ́sà ó sọ àmùmí ní lẹ́sà nínú àwọn sàábé náà wọ́n tún jura wọn lọ àwọn kan wọ́n jẹ́ àwọn ar-ra'ilul àwọn first nínú àwọn sàábé àwọn kan wọ́n tún jẹ́ àwọn alkhulafa arrashidun àwọn kan wọ́n tún jẹ́ àwọn asabiquna alawalun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí kálkìyàmọ Ọlọ́run èdè ẹsẹ ní àmọ́ ìdíyàn lè kwẹsàn Ọlọ́run ọmọ àà yà kọsọdà àti máa ń yẹsà èyí ò sí lọ́wọ́ ẹ̀dá Ọlọ́run àtẹlómi lẹsà pẹ̀lú ọ̀rọ̀ asẹlòmíì lẹ́sà pẹ̀lú ìmọ̀ asẹlòmíì lẹ́sà pẹ̀lú ipò asẹlòmíì lẹ́sà pẹ̀lú ẹ̀sìn asẹlòmíì lẹ́sà pẹ̀lú ìwà asẹlòmíì lẹ́sà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ asẹlòmíì lẹ́sà pẹ̀lú sùúrù asẹlòmíì lẹ́sà pẹ̀lú oríṣiríṣi dáadáa yakhtassu bi rahmatihi kọ́dà asẹlòmíì lẹ́sà pẹ̀lú òye hekima asẹlòmíì lẹ́sà pẹ̀lú oríṣiríṣi àwọn dáadáadáa eléyìí ẹ̀ṣọ́ alátọ̀dọ̀ ọlọ́run èèyàn bá wà dẹ́sìn ọlọ́run ọba mọ́ tó dá ọlọ́run ọba mọ́ kí ni ó ṣe èèyàn gbà fọlọ́run ọba rí dáadáa kan lọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ ọlọ́run ọba fún ọlọ́run wọ́n gbà lọ́wọ́ ẹ̀ bí wọn náà bá béèrè bí ìlọ́tọ̀dọ̀ ọlọ́run òun náà kọ́ ọ́. هذا من اختصاص ربنا سبحانه الشعيلة ضلالان فإن الله يختص برحمته من يشاء تلوني تلو الله والله ذو الفضل العظيم ọlọ́ni olóhùn ní ọlá tó ga ọlá olówó tó kọ́lọ́mù ọ̀sà ìdálẹ́sà pẹ̀lú ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ìmánì ẹ̀sà wo ló tó léyìí ẹ̀sà wo ló tó léyìí àbẹ̀olúwa ọmọsàtì wa ní ẹni ẹ̀ṣà dáadáa láyé àti lálùkìyàmà lọ́n ṣe wá ní mùmí ní òdodo نكتفي بهذا ونسأل الله جل وعز الثبات على الحق والهدى وأن ينور قلوبنا وأن يجعلنا من عباده المؤمنين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم قسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين